الدعوة إلى الله عز وجل وأهميتها فهناك تنبيه مهم عن بعض سلف هذه الأمة حول آية ذكرناها في تلكم الجمعة ألا وهي قوله تعالى ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن من سورة النحل لقد ذكر شيخ الإسلام ابن القيم رحمه الله تعالى رحمة واسعة في بيان هذه الآية قال ذكر الله سبحانه وتعالى مراتب الدعوة وجعلها ثلاثة, ثلاثة أقسام بحسب حال المدعو فإما أن يكون طالبا للحق محبا له مؤثرا له على غيره إذا عرف فهذا يدعى بالحكمة ولا يحتاج إلى موعظة وجدال وإما أن يكون مشتغلا بغير حق ولكن لو عرفه آثره واتبعه فهذا يحتاج إلى موعظة بالتركيب والترهيب وإما أن يكون معاندا معارضا فهذا يجادل بالتي هي أحسن فإن وإلا انتقل معه إلى الجدال إن أمكن أخي في الله إن تنوع الأسباب وتعدد أوجه الدعوة من ضرورياتها ومتطلباتها فهذا نوح عليه السلام ما ترك سبيلا لدعوة قومه إلا سلكه ولا بابا إلا طرقه قال رب إني دعوت قومي ليلا ونهارا ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم واستغشوا ثيابهم واستكبروا واستكبروا وأصروا واستكبروا استكبارا ثم إني دعوتهم جهارا ثم إني أعلنت لهم وأسررت لهم إسرارا ورسول صلى الله عليه وسلم كان يأتي إلى مجامع قريش وأسواقها ويدعوهم إلى توحيد الله عز وجل وقف مناليا على الصفا واتخذ موسم الحج منبرا للدعوة وصار إلى الطائف ثم هاجر إلى المدينة النبوية إنها أساليب متنوعة وطرق متعددة تخدم الدعوة ولم تقف عند حد كل بل كل أسلوب استباه الرسول صلى الله عليه وسلم أو له ضابط شرعي فنحن نتبعه ونسير عليه وما هذا أحبتي في الله لا بد للداعي من أن وقت نفسه على تحمل المشقة والأذى فإن الدعوة إلى الله فإن الدعوة إلى الله تحتاج إلى جهاد وصبر وإذلال النفس وإذلال النفس فيها لله عز وجل وينبغي لك أيها المسلم والداعي أن يكون كلامك هينا هينا لينا ووجهك منبسطا طلقا فإن تليين القول مما يكسر صورة عناد العتاد ويلين عريكة الثبات قال المصطفى صلى الله عليه وسلم وتبصمك في وجه أخيك صدقة فإن الابتسامة مفتاح للقلوب وإظهار للمحبة فهي تزيل الوحشة وتبعد الفرقة قال شيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى رحمة واسعة وينبغي أن يكون الداعي حليما صبورا على الأداء فإن لم يهن ويصبر كان ما يفسد أكثر مما يصلح ومن وسائل الدعوة الإنسان إلى الناس بالهدية أو بالتفريج الكرب وقضاء الحوائج قال صلى الله عليه وسلم من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة قال الأديب آسن إلى الناس تستعبد قلوبهم فطالما استعبد الإنسان إنسان إحسان وقدم يا أخي الكريم العفو والصف فأنت محب مشفق تبحث عن أجر, أجر من الله تبحث عن أجر من الله عز وجل وليس لك هذه دنيوي قال تعالى خذ العفو وأمر بالعرف وعارض عن الجاهلين وقال جل وعلا أيضا ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم وأدر اليأس والقلوب في أمر الدعوة فإنها أمراض مهلكة للدعوة ولا يهمك القبول والعراض فإن الهداية من الله عز وجل إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين kalẹ̀ fún ọlọ́run bá wa àbẹ̀rẹ̀ lọ́wọ́ tó ṣe àlékún kí a jẹ́ fún ànábì wa Muhammad a lórí pàtàkì ìpèpè sí ojú adárúkọ àwọn àmú àwọn ayàwá tó ń jẹ́rìí pé ọ̀rọ̀ yìí ìtàmójì kan wá wà tó ṣe pàtàkì púpọ̀ lábẹ́ ọ̀rọ̀ yìí náà tí ọ̀kan nínú àwọn olùmọ̀ nínú ẹ̀sìn Islam tí wọ́n tawájú lórí ẹ̀ pàápàá jùlọ lábẹ́ àyà kan tí àti mú wá níjẹ̀jọ́ náà gbólóhùn odòrùn ìlà sọ̀bí lọ́rọ̀ bíkà بالحكمة والموعظة الحسنة وجادله بالتي هي أحسن شيخ الإسلام ابن القيم رحمه الله وروى لسي وأن ذكر الله سبحانه وتعالى مراتب الدعوة ọlọ́wọ́n bá sọ nínú àyà yìí àwọn ìsísẹ̀ntẹ̀lé lórí dáwà ìpèpè sójú ọ̀nà ọlọ́run bí a ti ṣe pèpè àti ta la fẹ́ pè àti irú ṣe sí ti ń bẹ fún ẹni tá a fẹ́ pè ọlọ́run wá pín ọ̀rọ̀ yìí sí mẹ́ta ọlọ́run pín sí mẹ́ta bá a bá ti ṣe rí ẹni tá a fẹ́ pè sí àkọ́kọ́ ni wípé ó ń bẹ inú ọmọ ádámà ẹni tí ń wò òdodo ó sì nífẹ̀ẹ́ òdodo tó bá sì rí òdodo yóò gbà pé góòlù lẹ́gbẹ́ fún un àti tó ju góòlù gan lọ irú ẹni bẹ́ẹ̀ á pè bil hekima níta sọ fún ni òun ò ní lanilóògùn tó nǹkan irú wọn tí wọ́n máa béèrè tí wọ́n máa wá ní wípé tí nǹkan yìí bẹ́sìn mu àbí ìbá mu àbí òbá mu tí ẹ bá sọ fún wọn pé ó bẹ́sìn mu wọn ni alhamdulillah tí ẹ bá sọ fún wọn pé kò bẹ́sìn mu ilẹ̀ ọjọ́ náà ló sú tán tó fi nǹkan náà lẹ̀ ọ̀bẹ̀ náà máa dámọ̀ bẹ́ẹ̀ torí pé irú àwọn èèyàn wọ̀nyí طالبان الحق محبا له مؤثرا له على غيره òdodo ni wọ́n wá kiri ayé wọn ìran ẹlẹ́ẹ̀kejì òun ẹni tó jẹ́ pé kò kanlẹ̀ sí nínú òdodo mùsùlùmí lábì bẹ̀rẹ̀ hàp ọ̀làtí náwó láwọn àwọ́kọ̀ àṣàrò owó wọ̀tàbà ṣùgbọ́n tí ẹ bá bọ̀ òdodo hàn yóò sàlẹ́sà yóò sì múlò fàhádà yàtájú lẹ́mọ́ ìlọ ẹ̀fún lẹ́rìí ẹ̀fún ní ẹ̀rí pé orí ìsìnà ló wà ẹ̀ẹ́sẹ̀ lójú kòkòrò tí oore tí ń bẹ níbi kátẹ̀lé lánàá ọlọ́run ẹ̀ẹ́sì dẹ́rù bá pẹ̀lú ẹ̀rí ẹ̀rí tí ń dẹ́rù bá lórí àti máa rin ojú ọ̀nà tí èsì tọ́lọ́run ìrìn ó ní mùhánìdá mùhárùbọ̀ ẹni tó jẹ́ wípé olùtakò dodo gan ni kọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn kéde dodo ń bẹ náà máa dámọ̀ bẹ́ẹ̀ fàhálà ìjáda lórílẹ̀ sí iye afghan àbà jiyàn àbà fọ̀rọ̀ wérọ̀ a ti mọ̀ tẹ́lẹ̀ wípé ó mọ òdodo ó fẹ́ yí òdodo dànù àwọn kan bẹ lójú ọyá ànábì náà sallallahu ta'ala sallam tí wọ́n máa ń sọ ní pé àmọ̀kódòdó ló gbé wa àmọ̀kódòdó ọlọ́run sọ ayé ẹ̀ kalẹ̀ wípé wọ́n ń sọ bẹ́ẹ̀ ọlọ́run tún wá ńgbà táwọn kan nu wọn tí wọ́n ń gbà sílám àwọn gàgà tí wọ́n ń sọ fáànù náà bẹ̀ sallallahu ta'ala pé ìdáàmú sọ ní kọ̀rọ̀ ni àmọ̀kódòdó ọgbẹ́ ọ̀sùn bá àdígbà kan wọ́n sì pàmọ́ wọn pàmọ́ wọn pàmọ́ wọn pàmọ́ wọn bímọ bímọ bímọ sáyé títí dásìkò ìwà iná sẹ́nà pẹ̀lú alámọ̀rí tàbí lẹ́yìn ó le púpọ̀ àmọ́ gbogbo ẹ̀ náà ló ní method ó lọ́nà tá a gbà pépè téèyàn bá ń pépè sórí òdodo ń pépè sójú ọ̀nà ọlọ́run ọlọ́run máa ń darí wọn lágara tí a kọ́dọ̀dọ̀ òpẹ́ méjì ọ̀rọ̀ ọrú wọn ní mẹ́rin bàtàbàtà làwọn ọmọ aráyé ni wọ́n sì mọ̀ pé wọn ò sí lórí òdodo òdodo ojú kan náà ló lọ alukurani òpẹ́ méjì afẹ́fìlà àwọn ọ̀nà tí ó pẹ̀ka tó yàtọ̀tọ̀ yìí pé báyìí lẹ́sẹ̀ pẹ̀lẹ́ báyìí lẹ́sẹ̀ pẹ̀lítọ̀hún ó jẹ́ ká mọ̀ wípé ó jẹ́ ká mọ pàtàkì ìpèpè sójú ọ̀nà náà torí kò sí ìran èèyàn kan tí dáwà tó fi ilẹ̀ tí ó pè ẹni tá a mọ̀ pé kìí ṣe pé kò mọ̀ òdodo kìí ṣe pé kò kẹ́kọ̀ọ́ débẹ̀ kìí ṣe pé tẹ́ ẹ bá pé áyà ní àdéhìsì ní kìí ṣe pé kò lè tu ẹ̀yìn kọ́lẹ́sẹ̀ tuntun kẹwàá sọ wípé ẹ mọ́jà áyà rẹ̀ léyìn tí bó mọ̀ tẹ́lẹ̀ rárá o kò sẹ́nìkan tá àgbọ̀dọ̀ kù. lẹ́bìmọ̀ anábì Nuhu alayhi salam máa tara kàtàbí láàmì dáwà ti kọ́ mi rí ìlà sálàkà inú àwọn tá a jogún wọn ní anábì Nuhu wa alayhi gbogbo ọ̀nà ló gbà pé àwọn ìjọ rẹ̀ wàlà ní ìlà tọrọ kọ̀ kò sójú ọ̀nà ilé kan kò sí ilé kan tí ó wọ̀ ànábì ní hùsẹ̀ àlẹ́sàlá òun náà ní àkọ́kọ́ òjíṣẹ́ ọlọ́run lórí ilẹ̀ kò sí ilẹ̀kùn kan tí ó kàn ìlú ìfà tó sọ pé kọ́lá ọ̀bí ní ìdá àwọn kòkó mi lé làwọn ní ààrọ̀ ọlọ́run bá nínú pé àwọn ìjọ mi lóru àti lọ́sàn ọ̀làyìn ìzílẹ̀ òmùdù àárín ìjìlá ìrọ̀ bí mo ti ń pè wọ́n tó ni wọ́n jìnnà sí wọ́n náà bá tó wà ní kúlà náà dẹ̀ àwọn tó hùn lè dáàbò fẹ́rọ̀ là gbogbo bàtí bá ń pè wọ́n kí wọ́n lè ráforí jìn tẹ́ẹ̀tì wá rí pàtàkì pípé ìdójú ọ̀nà ọlọ́ọ̀ni gbogbo bàtí bá ti ń pè wọ́n kí wọ́n lè ráforí jìn ibi làwọn rò sí ibi làwọn rò sí akatakítí ni wọ́n ń rò ànábì ọlọ́run láyé náà hàn àlẹ́ kí wá ni wọ́n máa ń ṣe èèyàn ń pè wọ́n láti ra foríjì jáàlù àtọ̀ bí ahùn sí àdára níhi wọ́n wà kó ọwọ́ bọ etí ó kó ìka sínú etí kí ni ó ṣẹlẹ̀ wọn ò fẹ́ gbọ́ wàtàkùsáwò sí àbá wọn dàtọ̀ bọ̀ yìí wọn ò fẹ́ gbọ́ wọn sì fẹ́ rí wọn fẹ́ rálànú wọn wọn fẹ́ rí olóore wọn ẹni tí ó jẹ sábà bí ọ̀la wọn mo fẹ́ gbúrò ẹ̀ ọ̀sálkẹ̀ òsì yára wà sọ̀rọ̀ wọn ní gbẹngbẹn làwọn òrìlẹ̀ lórí táwọn ṣe wọ́n wà lè dé ní ìsìnkú àwọn sọ pé ọbẹ̀ pẹ̀bọ rẹ ọ̀rọ̀ sọ fún akóhùn sàwùdà lẹ́nu rẹ wà sọ̀rọ̀ wọ́n ní gbẹngbẹn ilé òkè làwọn òrìlẹ̀ lórí ẹ̀ ọ̀sálkẹ̀ bàrú sí kìláàrọ̀ wọ́n ṣe ìtòkọjá rẹ̀ alisala nuhu alayhisalaam thumma inni da'awtu da'awtuhum jihara ọlọ́run ní anábì nuhu alayhisalaam ó ní mo pè wọ́n mo pè wọ́n ní gbangba thumma inni a'lantu lahum mo pè wọ́n ni gbòrògbòrò wa asrartu lahum ìsìrọ̀rọ̀ mo tún lọ bá wọn ní mò ń wọn lọ́lọ́dọ̀ kọ̀ọ̀kan ń bá wọn sọ̀rọ̀ ọlọ́run síbẹ̀síbẹ̀ kò sàǹfààní fún wọn ọ̀rọ̀ fún mi sọlọ́lọ́wà ẹwà Muhammad sọlọ́lọ́wà ọ̀lá káàna yá ti màjá ní àkọ́rẹ́ iná lọ sí iná àkọ́rẹ́ sì bá ti mọ̀ àti ibi táwọn akójọ sí lọ bá wọn bẹ̀ bá gbà bẹ́ẹ̀ tó yẹ káwà láàlọ́ báwọn èèyàn bíi láti fẹ́ ṣe wá sí sẹ̀mọ̀ pé dáwà tiwa lónìí kákéde ká fẹ́ ṣe wá sí ni ẹni tó bá ti wà náà ló wá lábàá ti wá sí lábàá tó ká sẹ̀mọ̀ pé dáwà tiwa olùkọ́ ìlọ lónìí wọn pé dáwà wa náà ó láàyè dáwà wa fẹ́ ó láàyè torí kò kọjá pé

wà àtúwáàfìhá ìmọ̀ lọ sí ọjà wọn ànábì òlọ́jà tí ó kà ń bẹ̀ kò sì ní ọtí tí ó mú níbi tí wọ́n kó jọ sí kò sì láyò tó fẹ́ ta kò ní máa wọn tayò wọ́n pẹ́ ni wọ́n máa ń sí ní táwọn èèyàn bá fi ń kójọ àwọn tí ìsìn lọ́hùn nígbà bá fi ń kójọ láwùjọ ti wà yìí náà kí ni wọ́n ń ṣe ń bẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ oríṣiríṣi ìmẹ̀jú wọn níbi táwọn èèyàn máa kó jọ sí kó tó lè di pé ẹni tí ń tayọ ẹni tí ń mẹ́rin yóò wá wá àti tẹni ọlọ́run ọba gbé kalẹ̀ ilá àyàṣà ọlọ́ àfàmọ̀pọ̀ mọ̀ jẹ́ pé bẹ́ẹ̀ ni ń tọ́ òun ti wà títà yóò fi tàbí òbí láyé ẹ̀tàn àkọ́ àwọn àkànrán lárúbáwá nígbàtà ń sọ̀rọ̀ bí a wà ní Madina ẹnìkan sọ wípé ìjọ wa àwọn èèyàn wa láẹ̀rẹ̀ gàbùn tá a bá ti gbé wà sí súnà kalẹ̀ láẹ̀rẹ̀ gàbùn wọ́n yẹn sojú kòkòrò ẹ̀ fi jọ wọ́n lójú onírọ̀ gìbóhùn antum ẹ̀yìn ẹ̀sìn wọ́n lójú gbogbo ọ̀nà na gbà sí wọn lójú kòkòrò ní kẹgbà sí nítorí pé wọn ò sójú kòkòrò rẹ̀ nígbà táwọn náà gbé ọlọ́run bá ti bẹ̀rẹ̀ wọn ò sójú kòkòrò sí tẹ́ni táwọn náà gbé ọlọ́run bá mú wá lọ hùm nínú kan nínú ojú ọ̀nà tá a gba ọ̀nà ọlọ́run àmọ́ ọlọ́fọ́jà wọn wọ̀yẹ̀dẹ̀ ọ̀hún wá kó wọn sí ní ó túmọ̀ òkànlẹ̀ sí ìgbà Islam wà kọfà mìíràn àlà sọ́fà sọ́fà tààtí bẹ̀rẹ̀ sọ́fà àti mọ́ríwà lóun tá bá ti hajj lónìí anábì lọ́bẹ̀ sallallahu ta'ala sallam ó bẹ̀rẹ̀ sí pé wọn ó bẹ̀rẹ̀ sí pé àwọn kòrèṣì ẹ̀dàkùn sẹ́yìn tó ń lọ sí di oríta tí ń pèpè tí ń jẹni wújẹ́wújẹ́ ni àbọ́gbóhùn sókè é wọ́n pọ̀ ohun ohun ohun rárá pé ẹgbó tọ́lọ́run nígbà náà di sallallahu ta'ala sallam táà gbẹ́dìgbé lójúṣẹ́ pé kún fa àǹdì yá ayọ́ almuddathir kún fa àǹdì dídé kọ́ ọmọ sòtò máa kì wọ́n lọ ní máa káàkiri gbogbo mọ́kà kò gbébì kan kò gbélé máa pè wọ́n ó káàkiri gbogbo pẹ̀lú ń wọ́n sójú ọ̀nà lọ. wọ́tàkọ̀dà mọ́sílẹ̀ alhajj mímbàrán lè dáwà lásìkò hajj ó tún ní mímbàrù fífi ń tí sì dáwà mẹ́ wàsáwọ̀ ìlà tọ́ì gbogbo ara gbọ́kọ́ lọ sí tọ́ì pẹ̀lú àdẹ́wò tó jùtẹ́ ọlọ́run bá kàn mẹ́ sallallahu ta'ala sallam wọ́n jù lókò dé para rẹ̀ síjẹ̀ dáwà ló sì lọ sí kò lọ kó wọn lẹ́rù inni lànà náà dẹ̀ àwọn tó hùm lè sáàgbé fọ̀rọ̀ lọ bí inú òsè sọ ayé sọ́dọ̀tò sẹ́lẹ̀ mo ń pè wọ́n sí di kí wọ́n lè ráforíjì wọ́n sì jìnà sí bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn ọlọ́run sẹ́lẹ̀ wọ́n ń pe àwọn èèyàn wọn gbogbo ẹni bá ń pèpè sójú ọ̀nà àti tírà ọlọ́run tó ṣe alukoran kẹrin àti súnà tànàbí sallallahu ta'ala sálà kò sí tó fẹ́ gbà bẹ́ ọ ju pé ká lè dọ́là ẹ máa kíyèsí àlámọ̀rí ẹ̀sìn yàtọ̀ sí àlámọ̀rí ayé ẹnìkan rí ọlà ẹnìkan oníbídẹ́ àlọ́ náà tẹ́lẹ̀ ọlọ́run wá ní kó jẹ́ ọlà àti súnà wọ́n wá dúpẹ́ fọlọ́run ó wá ní gbogbo èèyàn mi ni màá pè àti gbó bàjẹ́ láàrún lọ tẹ́lẹ̀ ló bá bẹ̀rẹ̀ dáwà ó lọ fẹ́kọ̀ọ́ ló bá bẹ̀rẹ̀ dáwà sẹ́mọ̀ kó rọ́nà ọ̀là ó bẹ̀rẹ̀ sí pé àwọn èèyàn síbẹ̀ tó bá yẹ pé tayé ní kọ́ kò wọ́pọ̀ ọmọ adámọ̀ tí ó tí ó pè yàn lẹ̀ àfitó ó yóò máa rò pé jẹ́ kó ìsísí ọmọ ádámọ̀ ní ẹni pàtàyé o wọ́n fi kankan lọ ní dáadáa pàápàá jùlọ olówó nú ó ní thousand nú yóò kọ́kọ́ yanjú sáré yóò rí kóhun ti rí mú bọ́bá tó wá lẹ́jọ́ àsọ̀fún ní ó ti wà àsọ̀fún gbà náà ṣùgbọ́n tá a bá ti ń òdòdó tá à ń rọ́nà ọ̀la nípa tàlìkìyàmọ̀ ẹsẹ̀kẹsẹ̀ lájọmọ̀ kọ́wọ́ rìn lájọmọ̀ kí síra wa títẹ̀ nìkan ò sì títẹ̀ nìkan lọ. ànábì lọ sọ ẹ̀ lẹ́yìn wàgbà náà ó ṣe ìjírá lọ sí mọ̀dínà gbogbo òrìn àjò ayé dà ń sọ yìí lábẹ́ pé a pèpè sójú ọ̀nà lọ́nà mọ̀ ni. iná àpàdé mu mùtànáwó yà wọ́n tó kún mùtàná jìdà jẹ́ ká gbà báyìí jẹ́ ká tún ṣe báyìí jẹ́ ká tún sọ báyìí torí pé dáwà ṣe pàtàkì ni. gbogbo ọ̀nà táwọn òjíṣẹ́ ọlọ́run wá gbà yìí kó lò lóbìnrin ìtàrí àwọn rọ̀sùn tánàlì lò sallallahu alaihi wasallam àárín àtọ̀nà ní ìtàwọn náà bá tún mọ̀ lónìí tí ò bá sáà ti takò ẹ̀sìn ọlọ́run fanánà táwọn náà ń lò pé ẹ jẹ́ ká tún gbé díráwà gbàdí bóyá náà wéèrò yìí bóyá náà tẹkinọ́lọ́jì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ ká tún gbé díráwà gbàdí wọ́n sáré nǹkan ìlà méjì àbí ìlà mẹ́ta lẹ̀rọ ní ọkọ̀ yóò sì yóò sì lápa nínú báyẹ̀ ń tó kà yóò lápa yóò wò láwò fún wò yóò ka lákàtúnkà tàbí wọ́n ń pèpè sójú ọ̀nà ọlọ́run àwọn oníbùkátà sí àwọn àkíyèsí kan ẹni tí ń pèpè yóò ní faradà tó jinlẹ̀ láti lè láti lè dojúkọ ìṣòro tí ń bẹ lábẹ́ ká pèpè ìṣòro ń bẹ ń bẹ gan àdánwò bẹ sí pọ̀ tó dá lórí wípé a pa ànábì sallallahu ta'ala wa sallam a lè lọ nílùú a dè mọ́lẹ̀ nínú igbó ẹni tí ń pè wọ́n síbi ọ̀la ṣẹ̀sì mọ̀ pé àlèhólà náà wọ́rà sátú àlàábíyá àwọn olùmọ̀ òdodo àwọn ànábì Ọlọ́run ni wọ́n jogún ìdẹ́gbìmọ̀ pé sẹ́yìn lẹ́nu dáwà tó bá jẹ́ pé lànà ni bàbá ń pèpè sí gbogbo èèyàn ló kún sínú nípa wípé tí ẹ bá ti sọ tọ́lọ́run ojú ọ̀nà ọlọ́run tọ̀ríkù lọ́ọ̀ì azza wa àwọn èèyàn ara wọn ọ̀gá kan labá ń fi pévọ̀ pọ́pọ̀lọpọ̀ àwọn oníkéwú ti máa ń ṣe lónìí ó fi pévọ̀ kódà àwọn ìjọba ní àwọn àfá rẹ̀ káàkiri ìlú pẹ́pẹ́ ìtújọba ń fẹ́ ni wọ́n sàn àwọn ọlọ́lá wọ́n láwọn àfá àwọn àwọn iṣẹ́ lọ́hun tó pẹ́ àwọn àfá àwọn bá wọn wẹ́rì eléyìí ò sí àdáwà ìlọ̀lọ̀ àmọ́ àdáwà pìlọ̀ lọ́yìn pèpè sójú ọ̀nà ọlọ́run ẹni tó bá rí pé dáwà ti gbá òun lójú ọ̀nà òun ló pàrọ̀ rẹ̀ pé ah Allahu nǹkan yìí ti sẹ́wò mọ́ nílà jẹ́ ẹ̀yìn awábí ń sì àdáwà ìlà lọ́yìn sójú ọ̀nà ọlọ́run torí ló ṣe ní bùkátà sí sùúrù tó ga sùúrù tó ga kí lànà ti ṣe sallallahu alaihi wasallam tí wọ́n fi sọ fún pé ẹ má tajà fún àwọn àtàwọn sàádé ẹ má sì rà lọ́wọ́ wọn tóbi dórí omi ẹ má ta fún wọn ẹ má ta fún wọn ẹ níbo làwọn ìlú tí wọ́n ní wọ́n pè lálágbára láyé níbo làwọn wà jọ́nà lọ́hùn tí wọ́n sanction ànábì sallallahu ta'ala sálà àtàwọn sàhábà ebi lórí pé ẹ̀sìn lọ́hùn lórí pé ẹ̀sìn ọlọ́hùn bá náà ni ọmọ ọ̀rọ̀dà hùn dáálì kàndí ni wọn wà ti torí ẹ̀fẹ̀ sílẹ̀ àbí pépè sójú ọ̀nà lọ́wọ́ òtìtorí ẹ̀fílẹ̀ o pé ìnira ìtiwá dójú ẹjẹ́ á sọ fún wọn pé kò lè tó bá pé kí wọ́n mọ̀ bínú rárá o kò ṣẹlẹ̀ وينبغي أيها المسلم والداعي أن يكون كلامك هينا لينا tẹ́nìkan ni wọ́n bá fẹ́ pèpè ojú ọ̀nà ọlọ́run gbogbo wa pátápátá là á pèpè o kò yọ ẹni tó yọ kalẹ̀ ní ẹni tí o mọ̀ kankan nípa islam ṣùgbọ́n nàbí sallallahu alaihi wasallam oníbà lè gùn án níwọ̀n lọ àyà ìwọ náà jíṣẹ́ islam fánìkan kọ́ra bó ṣe àyà kan bó ṣe nǹkan yà ọ̀kan ẹni tí dáwọ́ ọ̀kan ẹni tí mọ̀ kankan lọ ti jíṣẹ́ lẹ́bù ti ẹ̀ ni pé wọ́n sọ wípé nǹkan báyìí ò dáa eléyìí ló tọ́ lẹ́bù ti ẹ̀ tó fi pèpè mu òun ò ní ṣe àtúpalẹ̀ rí torí kò lọ lójú ọ̀nà yẹn irú wọn la sọ lẹ́ẹ̀kan níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ àátò wọn pẹ̀lú hikman kí wọ́n ní kí wọ́n gbòdodo ẹsà lọ gbòdodo ẹni tí ó wà pèpè yẹn èmi àtẹ̀yìn ni yàmbágẹ̀yàn fún ńlá yìí náà dáwà èdè kan kó pé túláàsì dáwà èdè bẹ́ẹ̀ átùraká átùraká àwọn èèyàn kan wà tó yẹ pé olówó ni wọ́n olówó ni wọ́n torí pé wọ́n fẹ́ ta nǹkan five naira wọ́n fẹ́ ta nǹkan ten naira nǹkan twenty naira wọ́n ó tùjú ká sí yín wọ́n wà pé gbogbo twenty twenty naira yẹn owó gọbọ inú padà dà èrè ayé nìkan wọ́n sì fẹ́ jẹ wọ́n túra ká wọ́n fẹ́ lè bá inú ikun mú bílẹ̀ ta sí ẹni pèpè sójú ọ̀nà ọlọ́run tó wá kàn kó kí ò sí súnmọ́ ọ̀kan náà àwọn olùmọ̀ sọ wípé tí ìwọ̀sọ̀ fẹ́ pèpè tí wọ́n dáa tó mú sáà tọ́lọ̀ fi ní ìwọ Musa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó bá dọ́dọ̀ fìràhùn bá sọ̀rọ̀ tó lẹ̀ tọ́lọ̀ wà mọ́ ipé fìràhùn ní sí lọ́hùn sàkọ́lọ́n ti mọ̀ àmọ́ ìwọ lo mẹ́tọ́ọ̀dù tiẹ̀ tó yẹ kó lò Ọlọ́run sọ fún Musa pé mo ti mọ̀ pé kò ní gbà ọ tó bá di gídígbò ẹjọ́ wọ́ ni o kò sọ fún bẹ́ẹ̀ Ọlọ́run sì ti mọ̀ pé kò ní gbà ọ mo ní bá sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó ṣe é ṣe látara ọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́run ni yẹ̀tàdá kẹrù àwòyàkṣà ó lè máa ronú ó lè máa ronú tí ó fi padà sí dáadáa kó sì bẹ̀rù ọlọ́run látara bẹ́ẹ̀ látara ọ̀rọ̀ pẹ̀lú omi pé èrè ń jẹ́ tá a fẹ́ rí mú látara kan kó òun náà wàwájúkà mọ̀ bá sì lọ tọ́lẹ̀kọ̀ ó sì túká torí eléyẹn yìí máa ń rọ ọ àwọn kan líle sábàbí tọ́kàn líle ti máa ń rọ̀ ní yorùbá ní pẹ̀lẹ́ lápá ó lábo bẹ́ẹ̀ náà ní dáwà ó lápọ̀ ó lábo ànábì sallallahu ta'ala wa sallam nígbàtí ń sọ̀rọ̀ sọ́dápà ó ní ọlọ́run nígbàtí ń sọ̀rọ̀ bẹ̀rù ọlọ́run ìtàkùnlá samara bẹ̀rù ọlọ́run kọ́dà se awẹ́ kan àbí èso dádídùn fẹ́ pé ìlàjì rẹ̀ kí tó so kan ó tún wá sọ pé wọ̀tàrọ̀ súnmùkà fi wọ́jú àfíkà sọ́dà kan ẹni tó fẹ́ yóò tùjú ká sọ wípé ìtùjú ká sàárà ni nígbà tó fún yàn lẹ́mù ẹ̀bùn sí ni ọkàn ìdá abẹ́ bá sọ yóò balẹ̀ torí pé fàínà lè ti sá mọ́ta mẹ́sàn-án ìlúkòló kọ́kọ́rọ́ ọkàn ni ẹ̀rín ọ̀mìnì jẹ́ wà ìdìhárú lílì màhábà àpẹẹrẹ pé ìfẹ́ wà lọ́kàn ẹni sí lágbájá òní ká tújú ká Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullah wọ́n ní bọ̀yàmbágẹ́ àkúnà dáhìn halima ẹni tí ó pépè ó gbọ́dọ̀ jẹ́ onísùúrù fọ̀bọ́rọ́ ó gbọ́dọ̀ jẹ́ onísùúrù tí ó ní faradà ìnira tí ò bá ní sùúrù tírù wọn ò bá ní sùúrù ní tí ó bàjẹ́ yóò pọ̀ ju tí ó sòtè lọ yóò sì jẹ̀bi wọn lọ́jọ́ gbé dàrí kíyà ní nínú ojú ọ̀nà táà fi pèpè lónìí tí àwọn mùsùlùmí ò rí lò tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn lò ó ní alẹ́sánù ìlànà náà káfí dáadáa sáwọn èèyàn èmi àtẹ̀yìn ló bá wú àti gbogbo mùsùlùmí tí ń bẹ lágbàáyé tí ń bẹ láwùjọ ká máa ṣe dáadáa sáwọn èèyàn abẹ́nìkan bẹnu wa tí ò ní dáadáa tó lè ṣe ni sọ́nà pé tàbá ti ní ká fi dáadáa sáwọn èèyàn ọkàn ti lọ bí owó kíákíá ọkàn ti lọ sí bí owó kíákíá bẹ́ẹ̀ apá kan lè léyìn jẹ́ ilẹ̀ hadiya ẹlẹ̀ fún yàn sámúrù dáadáa ni àti ìmọ̀ sọ̀rọ̀ táwọn àti ìmọ̀ sọ̀rọ̀ mílíọ̀n ẹlẹ̀ fún yàn lọ́sàn hadiya ká máa fi nǹkan dúnra nínú àwọn nǹkan tó jẹ́ pé ó kéré ní ó kéré ní sáì bọ̀ tó tóbi lọ́kàn ẹ máa sàkíyèsí títáyà ẹnìkan òjò níbọ̀ yìí títáyà ẹnìkan bá wọlẹ̀ tẹ́mbà bá sí àwọn tó ti wọ́n retí kìnnì wọ́n retí owó ó fẹ́ mọ́ sí sí ọlọ́ọ̀mọ̀ kan táwọn èèyàn láti ṣe tó bá sì lọ bẹ́ẹ̀ tó kàn ju wọ́n sọ pé ẹ ṣé mo dúpẹ́ o ó sọ̀rọ̀ burúkú sí ni pé ó dáa kò burú ọwọ́ tún tẹ ọjọ́ mi ẹ̀dá kò kí ló fà tí òfin sí ọlọ́run bá kankan tọ́mù yẹn fẹ́ ṣe nítorí tọ́lọ́run torí jọ́gbẹ̀dà kíánù mi àwọn òbí tẹ̀fìrí jìlù kúrọ̀ wọ̀kọ̀dọ́ ìlú nínú ojú ọ̀nà dáwà gbogbo dáhùn sọ̀rọ̀ ànábì ṣe sallallahu ta'ala nínú ẹ̀ separate ti ìtìpá rẹ̀ bá ká níbi bùkátà èèyàn kan àbí pírọ́blẹ̀mù ẹ̀ gbọ́ gbogbo pírọ́blẹ̀mù táwọn èèyàn ní kọ́ ló ní owó nínú àkàndá ẹlòmíì nítorí àti sàánú èèyàn ni omi ń bẹ bá wà nípò tí ó kàn kọ̀wé fún yàn íǹkì yẹn tún ro lójú íǹkì tí ó lò ó ro lójú kò ní yọ kọ́bọ̀ tí bùkátà ń kàn ó ya kò sì ní lo kan jìnnà ọlọ́run gbogbo 30 naira ní kò ní lè pè torí pé ọkàn jìnà sí àmọ́ ó jìnà sí àánú àmẹ́bí sọlọ́lọ́wọ́ sọ́lá wọ́n ni ma náà múmi ní kúrbàtà mi kọ́rọ̀ bí dúnìyà ẹni yóò tó bá gbìyànjú tó yẹ kí sábà bí ẹni ìbànújẹ́ ẹnìkan ti lọ nínú ìbànújẹ́ ayé mẹ́fọ̀sọ̀lọ́wọ́ àní kúrbàtà mi kọ́rọ̀ bí yóò mìlìkìyà ọlọ́run gbé bànújẹ́ ọlọ́run ti dí bànújẹ́ kan ní bànújẹ́ gbọ́dọ̀ lè kíámọ̀ fóun náà tí ẹ̀ bá gbọ́rọ̀ ilé ìsí kò ní máa jọ kò ní máa kódà ẹlòmíì ń bẹ nínú àwọn ẹni ọlọ́run tí ẹ máa sọ pé ìṣòro ń bẹ fẹ́ nìkan táwọn èèyàn ti gbọ́ yóò mọ̀ wá dùn kó jẹ́ pọ́wọ́ òun ni ìṣòro yẹn ti ló ti lọ kò ní fẹ́ kẹ́nìkan ó ti kọ́kọ́ ṣe fún òun tó ṣe ọkọ̀ lè lò mọ́ wọ́n kà kéré ló ń kà ní lórí ilẹ̀ yóò kó ti gbọ́ bùkátà nǹkan lómi lọ́wọ́ pé nígbà tẹ́wọ̀n ìtàwọn yóò bá tún padà máa béèrè àwọn nítò ọlọ́run ti bá yọjú ẹ̀ bẹ́ẹ̀ ni yóò wá tó tún dàbí irú rẹ̀ ọ̀jọ̀gbọ́n kan ó ní máa fi dáadáa sáwọn èèyàn tàṣà bèèrè kó ló bá tó bá ń se dáadáa sí wọn ọkàn wọn rọ̀ fún ọ nígbà tó náà sọ̀rọ̀ lábẹ́ dáwà ọkàn wọn rọ̀ fún ọ wàtọ́ọ̀làmà fàtọ́ọ̀làmà sábàdàlì ìsáànà ìsáànú dáadáa tí ẹ máa ń se sáwọn èèyàn ó ti pẹ́ kìí sásìkò yìí láti dáadáa wá ní nínú àdámọ́ ọmọ èèyàn ni tí dáadáa máa ń rọ àwọn èèyàn yà á fi tẹ̀rí nígbà tó jẹ́ pé ìpèpè sójú ọ̀nà ọlọ́run ojú rẹ̀ ọlọ́run bá la fi ń wá kọ́dìmù láàpù ọ̀wà sọ́fà máa sàmójúkò fáwọn èèyàn olùpèpè máa sàmójúkò púpọ̀ ìdílé òdà mo yọ́nà tọ́mọ́ òdà bí yóò bá ti máa wí mo yọ́nà àwọn èèyàn lọ nígbàtà nàbí sallallahu alaihi wasallam tọ́lọ̀ الله sọ fún nínú alukuran wọn ni wọn lọ kún ta fọ́sọ̀n gàlẹ́ ìdọ̀l kọ́lbì làm fọ́sọ̀n min hawlik ẹ mẹni tó ṣe ẹsì rẹ gbọ́ ẹ̀mọ̀ tọ́ba jẹ́ pé tọ́ba jẹ́ pọ́kàn rẹ̀ lé púpọ̀ làm fọ́sọ̀n min hawlik gbogbo wọn ó túká ó fi hàn pé fi túká wọn kò ní jẹ́ àṣìṣe fáwọn ẹni tó sọ̀rọ̀ ìdúná fi túká lóúnjẹ láti ṣe kí ànábì ní irú lọ yẹn sallallahu alaihi ìrìfà nílẹ̀ ti yíya ha tí wọ́n bá sàbúrú sí ọ ṣe dáadáa mọ́tìtorí ẹ̀ ṣe àìdáa sáwọn náà samáṣà ìdáṣọ́ mọ́tìtorí ẹ̀ ṣàìdáa sáwọn náà fàyíra lẹ́dì bẹ́yìnàkà ìyẹn pé ìwọ ṣe dáadáa sí wọn tẹ́nìkan nú àwa àtẹ̀yìn àtẹ̀yìn tí má níwá débẹ̀ ọlọ́mọ sọ alẹ́ tí ó kàn máa kà sí orí o tí ó àdégbá tí kà tọ́ sọ ilé ilé ọlọ́run ìdífà bílẹ̀ tí iye ahsan ṣe dáadáa ṣe ń tó sàbúrú sí ọ èmi àtẹ̀yìn láti káwọn gbéra léèrè èmi mọ́ fẹ́ káwọn mẹ́rin mọ́ wá láàrin àwọn ọ̀rọ̀ báyìí tí wọ́n lè ṣe àtẹ̀mí náà ọ̀rọ̀ tá àbá lè ṣe jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí ní tó súnmọ́ ní báà lè ṣe àti ẹ̀gbọ́ káṣe dáadáa ṣe ń tí ò sàbúrú sí wa ẹni tí ó sàbúrú sí mi kí tó wọ́n ṣe dáadáa sí

ìwọ lọ́lọ́run ti ṣe sọ́dà bí yẹn ìwọ tí wọ́n jẹ́ ni ọlọ́run tó pé tí èbá ṣe pé wọ́n jẹ́ ni ọlọ́run ọ̀tá yẹn ó le yóò ti dorí àwọn ọmọ àtàrọ ọmọdọ́mọ ní ṣe máa ń ṣẹlẹ̀ láàrin ìran Yorùbá ọ̀tí wọ́n ti ti torí tọ́lọ́run ìpètò sójú ọ̀nà ọlọ́run ti torí ẹ̀pa náà rẹ̀ ẹwà dọ̀ rẹ̀ tímọ́tímọ́ àwọn tí wọ́n fẹ́ máa gbó yín lọ́kàn

torí kọ́ lọ́wọ́ bá sọ fún ànábì náà sallallahu alaihi wasallam pé innaka la tahdi man ahbabta ó lè ó lè fi ẹni tó bá fẹ́ mọ̀nà kìí ṣe ti pípè ó lè pè wọ́n ṣùgbọ́n ò lè fẹ́ tó bá fẹ́ mọ̀nà walakinna Allaha yahdi man yasha ọlọ́wọ́ bá nìkan ní máa lábẹ́ dáwà àkọ́kọ́ àníbùkátà sí bẹ̀lọ̀ lórí àwọn àjàkálẹ̀ àrùn àti gbogbo mùsíbà tí ń bẹ láwùjọ gbogbo wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ mọ̀rí aláìsàn ni wá aláìsàn ni wá bánàmì ti sọ sallallahu ta'ala sallam nù alhadith alqudsi illa man shafaitu afẹ́ tí mo bá wòsàn onírànràn àsànlá wá ń gbé kiri tó pamọ́ sí wa lára omi wá ń yọjú tó gàgára tẹ́rù ń bà sílá àti gbòbẹ́lẹ̀ sáwùjọ ọ̀kan nínú ẹ̀ òun lélẹ́yìí ọ̀kan nínú rẹ̀ ó ní corona virus a ní bùkátà sí belong ládàáni àti lápapọ̀ nígbàtí mùsíbà bá ti bẹ́ẹ̀lẹ̀ sáwùjọ torí pé ìnira ó bá ọmọ adámà alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì a ní bùkátà sí si ká tún jó nímọ̀ràn òdodo fún ìjọba fún ìjọba àníbi sọlọ́lọ́ òtárò sọ́là ó ní tẹ́ ẹ bá gbọ́ pé ìgbóná wà nílùú kan àbárùn ẹ má lọ wọ ọbẹ̀ àwọn tó wà mẹ́ ò sì gbọ́dọ̀ jáde àwọn tó wà mẹ́ ò gbọ́dọ̀ jáde solúṣẹ̀ nìyẹn nígbàtà bá ti ń bẹ ọlọ́run àwọn tó wà mẹ́ gbọ́dọ̀ jáde ẹni ò sì gbọ́dọ̀ wọ ọbẹ̀ nínú àdíkà náà bí sọlọ́lọ́ òtárò sọ́là ẹ wo ọjọ́ náà sí àsìkò yìí tóbi tí ọlọ́run ti sọ̀rọ̀ yìí táàbá wá jó nímọ̀ràn òdodo fúnjọba àwọn ó kàn dá lórúkọ mọ́ sàkà ni ó kàn mọ́ gbáwọn ìgbésẹ̀ tó láàyè ẹnu ni fìtínà tó débi wípé ká mọ́ sí lọ́wọ́ ọba mọ́ ọlọ́mọjò bá wà ká sọ pé gbogbo ilé ìjọsìn òun gbọ́dọ̀ kójọ mọ́ fìtínà tó débi ọlọ́mọjò bá wà torí pé ọlọ́run ọba ló ní gbogbo àìsàn pátápátá èyí tó ti yọjú àti tí ò sí ìfarahàn ọlọ́run ọba ló dáa kò sẹ́nìkan tí ó mú kó tó bá yọjú àfọlọ́run àwọn àwọn òpin solution ni pé ká neglect ọlọ́run kò sí solution mẹ́ àfi ká lékún níbẹ̀ lọ́run àsìkò tó ká tẹ́ ara sí

tí wọ́n ti káńsù ọjà kamata kásì náírà nù wọ́n ni wọ́n ti káńsù nínú ọ̀kan náà àmì èrò máa pọ̀ sí lọ́jà tó bá rí pé àti màdárì òun láti pa ẹjẹ́ alékún níbẹ̀ lọ́wọ́ ẹni lọ́sàn àti lóru lọ́mọ wà lè fìtìnàtù àṣàdùmínà ọlọ́mọha alima أقول ما تسمعون واستغفر الله تعالى لكم الرسول رحيم الله وما إنت الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءنا أعداءك أعداء دين اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصل اللهم على نبينا محمد وعلى آله وأصحابه وسلم